وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته أنا أخبركم لدوى الله سبحانه وتعالى ọba tí ó sẹ́wà kù ọba tí ó dáwà sí ọba tí ó yọ̀ǹda bíbẹ àti sísẹ̀mí fún wa títí àsìkò táwa yìí eléyìí ni ìdí ọpẹ́ wa alákọ̀ọ́kọ́ síwájú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala eléyìí ni nǹkan alákọ̀ọ́kọ́ eléyìí tí ó sọ́dọ̀ ọ̀rọ̀ yẹn lé wa lórí kásin ọba Allah subhanahu wa fún ọba ọba tí ó tún fún wa wà nínú àwọn ẹrú 1443 lẹ́yìn hijira nabi sallallahu alayhi wa alihi wa sallam láti ìlú Makka lọ sí ìlú Madina eléyìí báyìí orí tó tóbi orí tó pọ̀ látọ̀dọ̀ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala torí pé tabaníká wo àlàfo olótọ́ lọ sọ́dún káwa yìí oríṣiríṣi àwọn èèyàn ó ní wọ́n ti jẹ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ní pé ni wọ́n ti papòdà ni wọ́n dẹ̀ ti padà sọ́dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba wá yọ̀ǹda bíbẹ̀ ìní àtẹ̀yìn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala yọ̀ǹda títẹ́kù wa eré ìpè tó máa já àǹfààní fẹ́ni kọ̀ọ̀kan wa láti tún lékún ní iṣẹ́ rẹ̀ síwájú ọlọ́run ọba Allah subhanahu wa eléyìí báyìí nìdí ọpẹ́ alákọ̀ọ́kọ́ ẹ̀rí ìdí ọpẹ́ wa ẹlẹ́ẹ̀kejì sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala òun náà ní ọpẹ́ ìmànà eléyìí tọ́lọ́run ọba subhanahu wa ta'ala ṣe dé ní àtẹ̀yìn ìtẹ́kù wa bíbẹ wa olúwa òjé kí a máa bẹ lórí ìnà olúwa òjé ká máa bẹ lẹ́ni tí ó ṣe kèfèrí sọ́lọ́run ọba subhanahu wa ta'ala olúwa òjé ká máa bẹ lẹ́ni ká padà bí aburú bá lẹ́ni tí ó kúrò lórí ìlànà lẹ́bí sallallahu alaihi wasallam ó sì yé kí bíbẹ̀ wa máa nítumọ̀ lórí ilẹ̀ kí bíbẹ̀ wa kó máa lórí padà dà kí bíbẹ̀ wa kó máa jẹ́ ibẹ̀ tọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala sí. abẹ́lọ́wọ́n bá jalla wa àárẹ̀ ó jọ jàre nínú ìkẹ́ àti àánú ẹ̀ gbogbo ìgbà tí a bá lò nínú àkọọ́lẹ̀ wa lórí ilẹ̀ káàfi máa bẹ láyé kọ́nà ọba Allah subhanahu wa ta'ala wa kuma ọba subhanahu wa ta'ala kó jẹ́ kí ìtẹ̀lé wa kó jẹ́ kí ó sọ̀sọ́ pẹ̀lú ìmọ̀ abẹ àwọn orí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala lórí wa eléyìí tí ó sọ́dọ̀ ọ̀rọ̀ yẹn ká máa dúpẹ́ orí tó pọ̀ ní táàlì kàtà yẹ̀kọ́ ní ta'ala wà in ta'uddu ni'matallahi la tuhsuha nítorí gbọ́dọ̀ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala tó jẹ́ ilẹ̀ tó fi mọ̀ wá ọlọ́wọ́ bá ní wà in ta'uddu ni'matallahi tí ẹ bá ń ka lè kàtà nígbà tí lè a jẹ́ pé kákàkà díẹ̀ nínú àwọn ìdẹ̀ra náà ká sì dúpẹ́ gbogbo ẹ̀ lápapọ̀ òun náà ló tọ́ gẹ́gẹ́ bí ẹrú tí ó ní àgbọ́yé nípa ááyà yìí tó sì ní àgbọ́yé nípa ìsìn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala wà dúpẹ́ fọlọ́run ọba lórí gbogbo àwọn gbogbo àwọn ìkẹ́ rẹ̀ lé wa lórí eléyìí tó hàn ní àti eléyìí tó pamọ́ eléyìí tó tóbi ní lójú wa àti eléyìí tó kéré lójú wa gbogbo ẹ̀pátálà bẹ́lọ́wọ̀n ọba lájẹ̀ dúpẹ́ fọ́lọ́wọ̀n ọba lé lórí àwọn bẹ́lọ́wọ̀n ọba lọ́sù fáàrọ̀ tààlà àdéhùn rẹ̀ lórí àwọn tí bá máa ń dúpẹ́ fọ́lọ́wọ̀n ọba kó ṣe lórí ẹnì kọ̀ọ̀kan wa òun náà ni qawluhu ta'ala la in shakartum la azidannakum ọlọ́wọ̀n ọba ní sẹ́ bá ń dúpẹ́ ìní tẹ́ ẹ bá wá ta ìmọ̀ orí tẹ́ bá ṣe kèfèrí pẹ̀lú ìmí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tẹ́ bá ṣe àìmọ̀ orí táwọn kí ìmí ọlọ́run ọba inna adhabi lashadid dájúdájú yìí ní ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ìyà tí ó le koko ni ọlọ́run ọba kọ́mọ́ fi jẹ wá. asọ̀rọ̀ ìkẹ́ àtijẹ́ fún aṣáájú ẹ̀dá anabi sallallahu alayhi wa alihi wa kí a ń tẹ̀lé náà nàbí sallallahu alaihi wasallam títí di ọjọ́ gbèrè alkiyama lẹ́yìn náà kí a tó bẹ̀rẹ̀ tẹ̀síru tòní eléyìí tí ó máa jẹ́ tẹ̀síru alákọ̀ọ́kọ́ nínú oṣù Ramadan ọdún 1443 lẹ́yìn hijira nàbí sallallahu alaihi wa alihi wasallam láti ìlú Makka lọ sí Madina láwọn olé pẹ̀lú àwọn ẹ̀kẹ́ orin eléyìí tí ó máa jẹ́ orin tí a fi ń béèrè tí a fi ń tẹríba lọ́sọ́dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tá a fi ń tẹríba tọ́lọ̀ orin tá fi máa yin ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala orin tá a máa fi bèrè ìkẹ́ ọlọ́run ọba lọ́dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala àfọ́dún sọ pé نظرت إلى السماء وقلت ربي أتيتك تائبا أرجو رضاك أتيتك خاضعا والقلب يبكي فما لي في الورى رب سواك أنا العبد الضعيف وأنت ربي وما لي في الورى رب سواك أنا العبد الفقير وأنت حسبي غني لا غنى إلا غناك أنا العبد الذي اكتسب الخطايا وأنت الله ترحم من أتاك فجد لي يا كريم بفيض عفو ويسر لي المسير على هداك وهب لي من لدنك هدى ونورا وأصبغني إلهي من تقاك وأصبغني إلهي من عطاك وبالبركات أسعد أهل بيتي وترضيهم بثوب من تقاك وأكرم أمتي بالخير دوما إلهي يا مجيب لمن دعاك أطاني

àkẹ́yìntúkà kọ́ọ̀bí àrùn wálùkọ́lù yẹ́bùkì mo wá bá rí ọlọ́run ọba alẹ́ tó tẹ̀ ibà wálùkọ́lù yẹ́bùkì ọkàn mi kì í sọkún wà máa ní ìfè wà ọ̀rọ̀ tó ń ti wá ká torí pé kò sí fún mi nínú gbogbo àwọn ẹ̀dá olúwa mi adẹ́dá mi olùsìn ní ìyàtọ̀ fún rí ọlọ́run ọba lọ́sùn fáàlù fàálà ìlẹ́nìkankan tí mo ń jọ́sìn fún ìtìlẹ́nìkankan tí mo lè sáwá bá nínú àwọn ẹ̀dá yàtọ̀ fún ìyọ̀ ọlọ́run bàbá sùhánà tààrà nìkan àmẹ́láàbẹ̀dù gbọ́ ìrìn fún wa à ń tàrọ bí ilé jẹ́ ẹrú tó lẹ̀ ìwọ náà ọba sì lọ́ba tó dá mi wà máa ní ìmàlìjàun ìlà ìmàga wà máa ní ìmàlìjàun kò síbi tí mo fẹ́ sáfí ní níbi tí mo lè sáfí ìlà ìmàga àyàfi nínú àbòrí ọlọ́run bàbá sùhánà tààrà nìkan ìdí tí mo lè ká wá òun náà lè di àgbòrí ọlọ́run wà máa ní ìmájà òmìnira ìmáàkà àlẹ́láàrẹ́dì olùfàkérò àrùntà àbíyè àlẹ́láàrẹ́dì olùfàkérò ìní tí mo ń pè rẹ ọlọ́run báyìí ẹrú tó jẹ́ olùsìn ni mo jẹ́ olùsìn ni mo jẹ́ wà á ń ta àbíyè ìrẹ́lọ́run ọba tìlọ́ba tó tó mi lórí àwọn bùkátà mi wà máa ní ìrìn غني لا غنى إلا غناك غني ìrẹ́lọ́ọba ìwọlọ́ba ọlọ́rọ̀ ìwọlọ́ba tó rọrọ̀ la ghina illa ghinaka kò sí ọrọ̀ níbi kẹ́kẹ́ kò sí bí káàkiri rí ọrọ̀ àfi ní ibi ọrọ̀ rẹ ọlọ́ọba أنا العبد الذي اكتسب الخطايا أنا العبد الذي اكتسب الخطايا èmi lẹ́rú tó gẹ́sẹ̀ tọ́pọ̀ ẹrú ẹlẹ́sẹ̀ ní ní wà á ń ta lọ òòtà àmú máa ń ná àdáadáa ìrẹ́ ọlọ́run ọba sí lọ́ba tó o máa ń kẹ́ ìwọ́n lọ́ba tó o máa ń sàánú ẹni tó bá wá bá ìrẹ́ ọlọ́run ọba lẹ́ni tó túbá ìwọ́n lọ́ba oníkẹ́ lẹ́ni tó bá wá bá wọn lẹ́ni tó túbá fàjọ́lì yàtẹ̀rí mo nípa ìrẹ̀dẹ̀ àkùnrin fàjọ́lì kamilọ́rẹ̀ yá kẹ̀rímù ìrẹ́ ọlọ́run bọ̀bọ̀ ọlọ́rẹ bí fàyọ̀dì àfúyín pẹ̀lú àánú rẹ pẹ̀lú àmójútó rẹ tó fẹ́ tó pọ̀ pẹ̀lú ọ̀pọ̀ yanturu àmójútó rẹ ọlọ́run bá wàyẹ́ sèrè màtí rọ̀ àdáhùdáká ìtẹ́yìn náà fún mi ìrìn lójú ọ̀nà rẹ ọlọ́run bá ojú ọ̀nà ìmọ̀nà rẹ ọlọ́run ìtẹ́yìn náà fún mi kí lè máa rí ojú ọ̀nà náà wà ní rọrùn wàhábìlì mìládùn ká húdàn wà ní ọrọ̀run ilé ọlọ́run bá samílọ rẹ látọ̀dọ̀ rẹ húdàn ìmọ̀nà ti samílọ rẹ wà ní ọrọ̀ àdìmọ́lẹ̀ wàhábìlì ìlàhì ní àtọ́ka ilé ọlọ́run bá ọba tó dá mi àbílì ìlàhì ní àtọ́ka àwọn ọ̀rẹ́ rẹ àwọn ẹ̀bùn rẹ àwọn orí rẹ ọlọ́run bá dá sí lọ́dọ̀ lọ́kọ̀ yanturu. ìrẹ́ ọlọ́run bá ké fún mi lọ́pọ̀lọpọ̀ ìrẹ́ ọlọ́run mi ìrẹ́ ọba tí ń pè àgbèrò níyà ìlàhí nínú àtọ́ ọ̀tà àwọn orí rẹ ìrẹ́ ọlọ́run bá fún mi ní púpọ̀ lọ́pọ̀ yanturu wàtí ìlbárọ̀kà àti àtẹ̀yìn àhàlàbẹ̀ ìpí ìrẹ́ ọlọ́run bá àwọn ará ilé mi jẹ́ kí wọ́n sórí rí pẹ̀lú àlùbáríkà látọ̀dọ̀ ìrẹ́ ọlọ́run bá tí wọ́n lóríire tí wọ́n lálàbáríkà lọ́dọ̀ rẹ lọ́wọ́ bá lọ́sù kánú káàrà wọ́n sáré lùhùn lùtà òbí nínú yìí tó kàn ọ́ta ọlọ́run bá mi dàbò wọn aṣọ ìpayọ ọlọ́run ọba látọ̀dọ̀ rẹ lọ́wọ́ tí wọ́n lù payọ ọlọ́run ọba dátọ̀ payọ ọlọ́run ọba bò wọ́n. wà á kiri umma tí ìdíhùn kọ́ rí ìdáwó máa ń mi pọ́n àwọn àlùmọ́ mi àwọn ọjọ́ mi ọlọ́run bá mi pọ́n wọn lé pẹ̀lú oore ní gbogbo gbà ọlọ́run bá mi sórí fún wọn ní gbogbo gbà ìlàáhìyà mòjì bòlí máa ń da àáká ìrẹ́ náà bá mi ìrẹ́ ọba tó mọ́ ń jẹ́ pé ẹni tí ń pè ọ́ eléyìí báyìí òun náà ni orin táàtù wọlé ẹ̀rí pé orin yìí ó kún fún ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lọ́sọ́dọ̀ ọlọ́run ọba lọ́sùn pánù káàdá ìwà ọlọ́run ọba láforíjì lẹ́yìn ìtọ́rọ̀ àforíjì ìbẹ́ ọlọ́run ọba oríṣiríṣi àwọn orin nàzọ́rọ́ tó ilé sàmáà ìhì أتيتك تائبا أرجو رضاك أتيتك خاضعا والقلب يبكي فما لي بالورى رفوت سواك أنا العبد الضعيف وأنت ربي وما لي بالورى رفوت سواك أنا العبد الفقير وأنت حسبي وما لي ملجأ إلا حماك أنا العبد الذي اكتسب الخطايا وأنت الله ترحم من أتاك فجد لي يا كريم بفيض عفو ويسر لي المسير على هداك وهب لي من لدنك هدى ونورا وأصبر لي إلهي من عطاك وبالبركات أسعد أهل بيتي وتربلهم بثوب من سقاك وأكرم أمتي بالخير دوما إلهي يا مجيب لمن دعاك abẹ́lẹ̀ ọba lọ sí sàánù tààlà ó dọ́jà rí gbogbo àwọn nǹkan tí a béèrè lọ́dọ̀ ọlọ́run ba láforíjì àti ní ìkẹ́ nínú àwọn ẹtì ọ̀rọ̀ tí a fi wọlé yìí ọlọ́run ọba lọ sí sàánù tààlà kò ṣe àwọn ìkọ̀ọ̀kan wa bá a ṣe ń fẹ́ lọ́dọ̀ lọ́sùn káàdùn káàdà ọlọ́run kéré sí ọlọ́run ọba alàlá ìlà ìlànà náà lónìí pẹ̀lú gbọ́dọ̀ wa àwọn àbẹ̀rẹ̀ tẹ̀síwò sọ́ra sí àtẹ̀kùnrin tẹ̀síwò sọ́ra sí tẹ̀kùnrin ìtumọ̀ sọ́ra sí tẹ̀kùnrin ọ̀la màfibẹ̀rẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا الشمس كذرت وإذا النجوم كدرت وإذا الجبال سيرت وإذا العشار عقلت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت وإذا النفوس زوجت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت وإذا السحب نشرت وإذا السماء كشطت وإذا الجحيم سعرت وإذا الجنة أزلفت علمت نفس ما أحضرت فلا أقسم بالخنس أي جوار الكنس والليل إذا عسعس والصبح إذا تنفس إنه لقول رسول كريم قوة عند ذي العرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضليل وما هو بقول شيطان رجيم وأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يتقي وما تشاء نعم صورة التكميل هنا لصورة التقوى àwọn ọ̀rọ̀ ti síwájú eléyìí tí ó ṣe pàtàkì àwọn ìmọ̀ ti síwájú eléyìí tí a ní bùkátà sí ká mà nípa sọ́rọ̀ al-takmīl òun láti bẹ̀rẹ̀ sọ́rọ̀ al-takmīl orúkọ yìí orúkọ tí sọ́rọ̀ yìí gbajúmọ̀ yẹn àmọ́ tí sọ́rọ̀ ti tẹ̀kù yìí nínú àwọn orúkọ tọ́kùnmọ́ tó sọ́rọ̀ yìí òun ẹni sọ́rọ̀ tó ilẹ̀ ṣàkóso wíyàwó sọ́rọ̀ tó ilẹ̀ ṣàkóso wíyàwó nínú àwọn orúkọ tí ọmọ tó sọ́rọ̀ yìí náà sọ́rọ̀ yìí nínú sọ́rọ̀ yìí màkìyà níláàfíláàfíì sórọ̀ yìí nínú àwọn sórọ̀ tó sọ̀kalẹ̀ ní mẹ́ta ní láì sí apá lọ́dọ̀ àwọn onímọ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ nípa Al-Qur'an wọn àyapa lórí pé sórọ̀ yìí nínú sórọ̀ yìí màkìyà nínú àwọn sórọ̀ tó sọ̀kalẹ̀ ní mẹ́ta ní. akramakumullah ìmáàtú sáájú nínú àwọn tàfàtì eléyìí tó tó ti wáyé nínú àwọn tàfàtì wa eléyìí àti ṣètẹ́yìn àwọn ìmà àti àwọn àlàyé àtàwọn fàwáàdì àwọn nǹfààní eléyìí tá a ní láti mọ̀ nípa àwọn sóòrọ̀ tó bá sọ̀kalẹ̀ yìí mọ́kà lábẹ́ ìrántí òun náà ni pé àwọn sóòrọ̀ tó bá sọ̀kalẹ̀ yìí mọ́kà wọ́n máa ń ṣe tẹ̀rẹ̀fì wọ́n máa ń centralize lórí ọ̀rọ̀ ìgbàgbọ́ pàápàá jùlọ ìgbàgbọ́ nípa ìgbé ìlú lẹ́yìn ikú nítorí pé àwọn kò bá òkò yìí wọn nígbàgbọ́ nípa ìgbé ìlú lẹ́yìn ikú wọ́n pe ìtẹ́ nínú sàárì wọ́n pe ní rán nàímù kọ̀dọ̀ wà àdáàbòmù ìyanu ìkẹ́nu sàárì àti ìyanu sàárì wọ́n pe ní rán bákan náà ìtẹ̀lé ọjọ́ gbogbo alkiyama wọ́n ń pè nírọ́ wọ́n ń pè aljanna nírọ́ wọ́n ń pè iná nírọ́ ìgbéyìde lẹ́yìn kú wọ́n ń pè nírọ́ nítorí ẹ̀rù jẹ́ pé àwọn tó wà tó sọ̀kalẹ̀ ní mọ́kà àwọn nǹkan yìí òun ló máa mójútó bákan náà wọ́n mójútó ìfiorinlẹ̀ ìjẹ́rìí ti ọlọ́run ọba nàbì sọ̀tọ̀ bá wà sọ̀tà ìjẹ́rìí sí ìjẹ́rìí ti ọlọ́run ọba torí pé wọ́n àgbàgbọ́ ìjẹ́rìí ọlọ́run ọba bákan náà wọ́n fi hàn ilẹ̀ ìgbàgbọ́ nípa ìfọ̀kárò fẹ̀yìn torípé wọn àgbàkọ́rọ̀ lọ́wọ́ bá lọ́wọ́ subhanahu wa ta'ala bákan náà àwọn kan tó ní ti pẹ̀lú afghanu iman àwọn orígun gbàgbọ́ àwọn orígun gbàgbọ́ àwọn tó wà tó sọ̀kalẹ̀ ní maka nǹkan tó máa ń mú tó nù nítorí pé eléyìí báyìí òun ìdáhàwà anábì sallallahu alaihi wasallam ní maka anábì sallallahu alaihi ó gbé nínú maka maka tàbí maka anábì wà nínú maka fún ọdún mẹ́tàlá omi pé kò ìgbàdá nàbí sallallahu alaihi wasallam tó mójútó òun náà ni ad-da'watu ila at-tawhid ìpèpè lọ́kìlì ìjọba ti sọ náà ọba Allah subhanahu wa ta'ala wad-da'watu ila al-aqidati as-sahiha wa tarsikhuha fi qulubi an-nas ànábì sallallahu alaihi wasallam fi ń pèpè lọ́kìlì àwọn àtìsọ́kàn tó lálàáfíà àti ìṣe nǹkan ìyẹn wọn ló jẹ́ pé àwọn tó wà tó sọ̀kalẹ̀ ní mọ́ta yẹn àwọn nǹkan tí ó mójútó nìyẹn nítorí pé nǹkan tí dáhàwà nẹ́bí sallallahu alaihi wasallam ti òun rìn lórí ẹ̀ nìyẹn nítorí ẹ̀ sóòrọ̀ yìí náà inú nǹkan tá a sọ̀mọ̀ bá pàdé ń bẹ̀rẹ̀ nìyẹn inshallah kẹ́lì òǹkà àwọn àyà tó wà náà sóòrọ̀ yìí mọ́kànlélọ́gbọ̀n twenty nine òun náà làwọn àyà tó يعتبر من أوائل الصور القرآنية نزولا àwọn onímọ̀ wọ́n rí sóhọ̀ yìí wọ́n dẹ̀ ká fún inú àwọn sóhọ̀ tẹ́lẹ̀ sí pé wọ́n wà náà àwọn Al-Qur'anul Karim mo ti sọ̀rọ̀ yìí al tí àwọn ayà kan bá sọ̀kalẹ̀ ànábì sọ pé ij'alu hadhihi al-aya fi surati allati yuzkaru fiha kadha wa kadha àdúgbò tí àgbọn bùkọ́ ń gbàrà ànábì ni wọ́n sọ fún ọ pé ayà tí ẹ̀rí tó sọ̀kalẹ̀ yìí ẹ lọ sí sínú súrọ̀ tẹ́tí ń sọ̀rọ̀ báyìí báyìí báyìí àyè ibi tẹ́ fi kiri ànábì ló wá láti suratu suratu al sí suratu an-Nas gbogbo àwọn àyà rẹ̀ jẹ̀ ní àyà tó wà ní sórọ̀ kọ̀ọ̀kan àdẹ́bì lótú pélé lákọ̀ọ́kọ́ ilé ìlẹ́lẹ́kejì ilé ìlẹ́lẹ́kẹta gbogbo àwọn sórọ̀ tó wà ní Al-Qur'an ọjẹ́ ọgọ́rùn-ún kàfi ni ajza'ul àzáàbò rẹ̀ wá jẹ́ sixty torí pé hezbo méjì la máa nínú dínkù kan so àzáàbò sixty òun làwọn bàbá wa níjọ́ ọmọ tó ń búra àwọn ni mo búra pẹ̀lú ọgọ́ta àlùkùránì mo búra pẹ̀lú ọgọ́ta àlùkùránì torí pé éésù làwọn ní wọ́n pè ní éésù làwọn bá dùn wọn àná wọ́n ní éésù so àwọn máa ń kùránì ní éésù éésù ní hezbo náà pè ní hezbo ẹ̀rọ àyèsù so hezbo méjì ló lè ń bẹ́ẹ̀ ní dínkù kan. Naam. Ah, Sura Takwir nínú àwọn sura tó kọ́kọ́ sọ̀kalẹ̀ náà quran òní Sura Takwir. Naam. Ah, Sura yìí ní òǹkà Tafsirwell ibi tí wọ́n tó bọ́dé Al-Qur'an. Òǹkà bí tó bọ́ sí níbi Al-Qur'an. Ah, òun ni tàbí kí n tiẹ̀ tó lọ ìgbàtí yẹ́gbẹ́ ìkẹ́jú ń sọ̀rọ̀ nípa rẹ̀ lọ́wọ́lọ́wọ́ o náà ni títọ̀kalẹ̀ rẹ̀ bó ṣe súnmá bó ṣe jẹ́ pé wà náà àwọn sórọ̀ tí wọ́n kọ́ àwọn àfáà mi sọ pé òun ni sórọ̀ ẹlẹ́ẹ̀kẹfà tó sọ̀kalẹ̀ náà àwọn àfáà mi sọ pé òun nínú àwọn sórọ̀ tó sọ̀kalẹ̀ àwọn míì lẹ́lẹ́ẹ̀kẹfà ni àwọn míì yìí wàá rí i pé ó túmọ̀ sí pé nínú àwọn tó nínú tàbíbù nùzúl nínú tàbíbù nùzúl sábà ń tọ́ àwọn sọ́ọ̀rọ̀ alukur'an bó yìí sọ̀kalẹ̀ síra wọn kí bó yìí sáájú ara wọn sọ̀kalẹ̀ òun lẹ́lẹ́kẹfà lọ́dọ̀ àwọn afá mi ẹlẹ́kẹjì sọ́ọ̀rọ̀ yìí sọ̀kalẹ̀ báyìí sọ́ọ̀rọ̀ ti fàtíhà lẹ́yìn sọ́ọ̀rọ̀ ti fàtíhà òní sọ́ọ̀rọ̀ ti tẹ̀kílì sọ̀kalẹ̀ sọ́ọ̀rọ̀ ti fàtíhà sáájú rẹ̀ lẹ́yìn sọ́ọ̀rọ̀ ti fàtíhà lọ́sọ̀kalẹ̀ bákan náà ó sáájú sọ́ọ̀rọ̀ ti àlà sọ́ọ̀rọ̀ ti àlà ẹ̀yìn rẹ̀ lọ́sọ̀kalẹ̀ náà eléyìí báyìí òun náà ni àwọn ìtìsíwájú lákọ̀ọ́kọ́ náà nípa tó ìtẹ̀kùlẹ̀ bákanáà nínú àwọn nǹkan tí a ní láti mà nípa tó ìtẹ̀kùlẹ̀ òun náà ni nǹkan tó ní ṣe pẹ̀lú ẹgbàwá tí Imam Ahmad bin Hanbal rahmatullahi alayhi wọ́n gbà wá Ah, bákan náà Imam Tirmidhi àwọn náà gbà wá látọ̀dọ̀ Abdullahi ibn Umar لفظ عبد الله بن عمر الرئيس قال قال رسول الله صلى الله عليه وسلم عبد الله بن عمر ó ní òjíṣẹ́ ọlọ́run ọba kíkẹ́ àti ọlọ́run ọba tó wọn bá tó sọ̀rọ̀ pàtàkì kan nípa sọ̀rọ̀ fi tẹ̀kùrìyà kí lọ́wọ́ bá nàbí sọ anábì ní màá sáré رأي العين من سره أن ينظر إلى يوم القيامة كأنه رأي العين àrẹ́bí ní gbogbo ẹnikẹ́ni tó bá dùnmá kó máa wo ọjọ́ ìgbéga ìyáma bí ẹni pé ń pé lójú báyìí bí ẹni pé ń lò ó lójú báyìí ẹni tó bá yẹ kó bá dùnmá kó máa wò ó bẹ́ẹ̀ tó fẹ́ máa wo ọjọ́ ìgbéga ìyáma bí ẹni pé ń gbójú rí báyìí àrẹ́bí ní fàlíyà fara àrẹ́bí ní kí lóni bẹ́ẹ̀ kó máa ka àwọn súwà tàbẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ alákọ̀ọ́kọ́ fàdíyàkọ̀rá ìdàṣàkù fún yẹ̀rọ sọ́rọ̀ tó tẹ̀wéèrè yìí àrẹ́bì ní alákọ̀ọ́kọ́ sọ́rọ̀ tí kò máa kà yẹn tí bá ń ka sọ́rọ̀ yìí tó bá dẹ̀ gbọ́ yé yóò máa wo ọjọ́ ìgbéra sí àwọn bí ẹni pé ń rí lójú báyìí ó túmọ̀ sí pé sọ́rọ̀ yìí sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àwọn ìmà tó lágbára nípa ọjọ́ ìgbéra sí àmà àwọn ọmọ fẹ́ ìmọ̀ wa ìmọ̀ tí ó jinlẹ̀ ni ìmọ̀ wa kọjá ìmọ̀ ayé yìí a nímọ̀ nípa tí ń ṣẹlẹ̀ ní sáré a sì nímọ̀ nípa tí ń ṣẹlẹ̀ lọ́jọ́ gbéra kìyàmà àti gbogbo bọ́lọ̀ wà ní kéré ìṣẹ́ lọ́jọ́ gbéra kìyàmà gbogbo ẹ̀rọ náà ti fi mọ̀ wá débi pé a máa ròyìn àwọn ìyí tí ó náà Allah subhanahu wa ta'ala amúnú al-Qur'an amúnú hadith wa nabi sallallahu torí pé eléyìí yìí máa kọ̀kọ́ ni eré ìtọ́lọ́ ọba lọ́sùn táwọn àti láti fi ròyìn àwọn tọ́jú olùgbàgbọ́ òdodo àlẹ́bí náà yóò pinnu ẹ̀dẹ̀ lọ́ọ́ yìí nínú sọ́rọ́ tó bá kọ́rọ̀ ọlọ́ọ̀bá láwọn tí wọ́n ní ìgbàgbọ́ sí ìkọ̀kọ̀ wọ́n ní ìgbàgbọ́ sí àwọn nǹkan ìkọ̀kọ̀ òye bá mi sì tó láwọn nǹkan ìkọ̀kọ̀ ilé ìta nígbàgbọ́ sí tọ́lọ́ ọba àlẹ́kẹ́rẹ́dẹ̀ fi mà wá òun náà ní kíni àwọn àṣewárú yawmil qiyamah àwọn ìṣẹ̀lẹ̀ ọjọ́ ìgbéga kìyàmà alẹ́bí ni mà ń sọ̀rọ̀ ọ̀hún أن ينظر إلى يوم القيامة كأنه رجل عين فليقرأ إذا الشمس كورت anábìnrin kó máa ka sọ́rọ̀ yìí sọ́rọ̀ tó ìdà ṣamsu kúwìrọ̀ ẹ̀ṣì nígbà tó ń fẹ́ sọ́ọ̀sì anábìnrin fàyí ẹ̀kọ́rọ̀ ìdà ṣamsu kúwìrọ̀ ó túnmọ̀ sí pé nínú àwọn orúkọ tá a mọ̀ ń pè rẹ̀ yẹn sọ́rọ̀ tó ìdà ṣamsu kúwìrọ̀ ẹ̀rí orúkọ tá a kí ni a pè yẹn orí ẹ̀ báyìí lára àwọn ẹ̀rí tó gbé wá wípé nínú àwọn orúkọ tá a mọ̀ ń pè sọ́rọ̀ yìí ìdà ṣamsu kúwìrọ̀ lẹ́yìn sọ́rọ̀ ilé tó gbajúmọ̀ pẹ̀lú ẹ̀ bákan náà anábì ní wá ìdá sàmáhùn fàkọ̀rọ̀ anábì ní bákan náà kọ́mọ ka sórọ́tù ní ti sọ̀rọ̀ ìdá sàmáhùn fàkọ̀rọ̀ anábì ní kó tún kàyẹn náà ẹni tó máa fẹ́ máa wú ọjọ́ gbọdọ̀ sí àwọn bí ẹni pé ń rí lójú báyìí bákan náà kọ́ tó ka wà ìdá sàmtù ṣàkọ̀t àwọn tó rọ̀ mẹ́ta yìí tẹ̀lé ra wọn àbí ìdá sàmtù ṣàkọ̀t ẹni tó bá fẹ́ máa tó bá fẹ́ ní ìmọ̀ nípa ọjọ́ ìgbèdà kìyàmà tí ó sì máa wò ó bí ẹni pé rí lójú Allahu Akbar Allahu Akbar ó dùn pé ẹni tó bá ka àwọn sóòrùn mẹ́tẹ̀ẹ̀ta yìí fún tí ò bá tó ti torí ẹ̀ lékún ní ìgbàgbọ́ nípa ọjọ́ ìgbèdà kìyàmà ó sì torí ẹ̀ lékún ní ìpèsè àti palẹ̀mọ́ fọ́jọ́ ìgbèdà kìyàmà ìrìn àjò tí gbogbo wa ń lọ tí ẹ pé ìrìn àjò yẹn Allahu Akbar ìrìn àjò tí ó gùn púpọ̀ ni ìrìn àjò tó ń pé a ní padà dé láti bí ìrìn àjò yẹn ni òun náà ìyàgbé tó gbọdọ̀ pè yánà ilé ayé tá a wà yìí kìí ṣe ibùgbé wa tá a máa gbé lọ gbé bàbá àkàbí sọ wípé làámúrúkà máa dúnyà bíjà rí kọ́ ọ̀nà ولكنها أهدار انتقال لمن أقل إذا رفعت حطت وإن هي أحسنت أساءت وإن أعطت فأيامها دول قل لعمرك مبرا مبرا ما الدنيا بذلك قامت إلي أي شيء أوالله wàlákínnáha dàrú ti kọ́ọ̀lì ìrìnmọ̀n àkọlù ṣùgbọ́n ilé ayé yìí àpọ̀ọ́bà sílẹ̀ ní fẹ́ni tó bá ní ọpọlọ ilé ayé tó yẹ pé a wà bẹ́ẹ̀ á padà kú bẹ́ẹ̀ ìdá ọlọ́pàá àti àtọ́júwa ìyá àṣàlẹ̀ ilé ayé yìí tó bá gbé yẹn sókè yóò tún já yẹn bọ́ ilé ayé bá ń gbé ọ sókè lónìí tí ń gbé ọ sókè tóun rí tóun rí àpọ̀ yóò tún padà já ọ bọ́ wọ́n ní kíbi ayé ìbá tó wá ṣe dáadáa fún yàn wà ní ìhíyà ahsanat kíbi ayé ìbá yẹ dáadáa fún yàn àtà àṣíkò padà sàbúrú ni wà ní àásọ́t fa àyà mọ̀hájúwà kíbi ayé bá fún ọ ní nǹkan kíbi ayé bá fún ọ tó ní tó ní gbogbo tó ń fẹ́ ọwọ́ àlọ́dọ̀ rẹ̀ lónìí nìyẹn tètè bí ṣe nǹkan torí pé yóò padà kú lọ́dọ̀ rẹ̀ lọ́tọ́ rẹ̀ lórí wọ́n yóò bá yìí sùn ìgbàtà bá kan tó ń ròyìn ilé ayé yìí tó ń ròyìn ilé ayé yìí ó ní àrọ̀ ayá náà tó ti òfin èkó tọ́ ha وهذا العمر يمضي لأمرك إنه حق المقاليد فأين بقارنا في الأرض دهرا وأين العيش في جاه ومالي وما الدنيا سوى لعب ولهو بها نبني كسورا من رمالي فأين السابقون مضوا جميعا وذاك بناؤهم في الأرض خالي ó ní àwọn àyàmà tó tẹ̀lé ìfí ọ̀tọ́ha ó ní mo rí àwọn ọjọ́ ayé pé ó ń rìn ìrìn àjò rẹ̀ yá gan àwọn àyàmà tó tẹ̀lé ìfí ọ̀tọ́ha mo rí pílé ayé yìí ó tẹ̀tẹ̀ márùn gan ìtẹ̀mílé ayé àná táàlù tán ẹ̀wọ̀ mo rí àwọn ojú ayé pé wọ́n kẹ̀kẹ̀ márìn ìrìn wọ́n yá wàhálà ìrìnmòrò yẹmùbí ìfẹ́rẹ̀ ti hálì ọjọ́ olúwa náà ní lọ yìí ìrìn àjò rẹ̀ ní lọ yẹmùbí ìfẹ́rẹ̀ ti hálì ọjọ́ olúwa ẹ̀rù bá ti ń dàgbà àti ń dàgbà àti ń dàgbà na náà náà bákàrà náà bákàrà náà bí wọn ìgbà kan náà làwọn kéékèèké ní ti báyìí ẹ̀rù pèlè a kò padà jù báyìí lọ tọ́lọ̀ bá ìkẹ́lá sọ wáyé lẹ́nu dúgùn kọ́nà bá kó sọ wáyé lẹ́nu dúgùn fàmáwò tún máa kọdúró nǹkan máa bá àìsàn fàmáwò tún lẹ́yìn tá a bá lè gbogbo ìtẹ̀lé ilé ayé wa tán fàmáwò tún ikú lọ́kàn fáwọn sẹ̀ǹtì ìlú yẹn fàmáwò tún tún máa kọdúró nǹkan máa bá àìsàn lẹ́yìn tá a bá kú tán tún máa kọdúró lẹ́yìn náà ó kù tẹ̀lé fún ma bá ẹkún lẹ́yìn náà wọ́n tún wá gbé wa dìde ó kún tẹ̀mí ọjọ́ gbọdọ̀ kìyàmà láàmúrúkà ìnáwó àkúnmákọ́rí ó ní mo búra yípa kú àádọ́tẹ̀rẹ̀ nínú tààrí wọ́n ti gbé wa dìde làhákùnmákọ́rí òdodo ọ̀rọ̀ ní kìí tẹ́ ọ́ فأين بقاؤنا في الأرض دهرا فأين بقاؤنا في الأرض دهرا níbo wá ní gbogbo ìtẹ́kù wa lórí ilẹ̀ fápọ̀lọpọ̀ adọ́ta lórí ẹ̀yìn gbó náà ló padà wá já sí níbo lọ́wọ́ báyìí lẹ́yìn tá a bá kú tán fa ayiná bàkọ́ òná sí àrùn ìdáhọ́rọ́ gbogbo iye tá a bá wù ká lò lórí ilẹ̀ àsìkò tá a fi ń bẹ lórí ilẹ̀ tá a fi tẹ́kù yẹn níbo lọ́wọ́ lórí báyìí fa tá a lò lónú ọlá àti inú owó níbo lọ́wọ́ lórí gbogbo tẹ̀mí yẹn bú lọ́wà wà máa dúnìyà ti wá láìlè ń wà láàrin ilé ayé jẹ́ nǹkan ju eré eré ilé ayé eré ń sùn àwọn nǹkan tí máa ń mú ni gbàgbé ìrántí ọlọ́run bá lọ́sùn káàrin tààlà òun ilé ayé ilé ayé nǹkan báyẹn lọ bí ha nàbì ní kùsùrọ̀ mi máa bí ilé ayé náà láti wọ́n kọ́ pẹ̀tẹ́ẹ̀tì pẹ̀tẹ́ẹ̀tì pẹ̀lú yẹ̀pẹ̀ yìí apàyẹ̀pẹ̀jọ àti sìmẹ́ntì akọ́ pẹ̀tẹ́ẹ̀tì ńláńláńlá tí ilé ayé náà ni ká padà lù ká padà bílẹ̀. فأين السابقون مضوا جميعا فأين السابقون مضوا جميعا àwọn ẹni ànádà àwọn ẹni sábìlú àgbogbo wọn ti lọ yẹnyẹn مضوا جميعا وهذا بناؤهم في الأرض في الأرض خالد àwọn létà kọ́ngbà náà lọ́hun tó tóbi tó jọ wọ́n lójú ó ní lórí lẹ́sìn tó fi dáwòrò yìí àwọn ọmọ ọgbọ̀n fẹ́ gbébẹ̀ àwọn ilé ẹ̀ngbà ẹ̀ sì ní ó dẹ̀ tó sògbò owó kọ́lé náà ìgbà míì ti máa wo àwọn nǹkan nígbà máa wípé ẹwà àwọn mọ́tò táwọn ká sògbò owó o béèyàn bá fún yẹn ní tèyìn nítàjú àwọn èèyàn sì ní kí kó jẹun àwọn mọ́tò táwọn pé téèyàn bá ra wọn lé kíyàn fún ìnáwó àwọn ọ̀sọ̀ fún yẹn pé tékèjé pé ayé ń dààmú

ilé ni nígbà náà orí wà yìí tó gbogbo àwọn kìíní yìí oúnjẹ kó yọ pé ilé ayé yìí ilé ayé ayé fẹ́ pé kò tó nǹkan tá téèyàn wà máyà ni ọlọ́dì alkiyama tí sọ́ọ̀dù tẹ̀kùrìrì tó ń sàlàyé fún wa tó ń dúró fún wa bí ẹni pa àárín lójú so òun ló ṣe pàtàkì jùlọ lọ́lọ́ọ̀bà lọ́sùn fún àwọn alábìmọ́ lọ́lọ́ọ̀bà àríkẹ́lá mọ́ fi ń ṣe wá sí fún wa ọlọ́ọ̀bà máa ń rí wa pẹ̀lú ìnígbàgbọ́ nípa alkiyama nítorí pé alkiyama nǹkan tí ó tóbi ilé ayé sì ní nǹkan tó fúyẹ́ kódà ìkánná àwọn àfáà náà bàtóhun náà ń sàlàyé ilé ayé ṣe rí pé ilé ayé nǹkan tó kéré ní tí èṣe nǹkan tá a lè wà máyà tẹ́lú kákan wálé ayé yìí káàdì ṣiṣẹ́ alkiyama ni ó ní wà má dúníyà bí sọ́ọ́ ìdè bí dárin وما الدنيا لصاحبها بدار وما حظ البنان من الخضاب orí wà má dúró yá rí kan ṣíbi ha rìdá rẹ̀ ilé ayé yìí kìí ṣe tẹni tó ní o kìí ṣe ilé fẹ́ni tó láyé lè sọ ṣíbi ha ẹni tó bá jẹ́ ẹni tó láyé ilé ayé yìí ti dárò kù wà má dúró yá rí kan ṣíbi ha rìdá ilé ayé yìí ti tẹnìkan ilé ayé yìí ti lé wa kìí ṣe gbogbo wa wà máa hazul banani nílẹ̀ ìbọ̀rì ìtànkò ní banani orí ìkàbá iná pé ní albanani wọ́n wá ní wà máa hazul banani nílẹ̀ ìbọ̀rì mélòó ni torí mélòó ni tèé kán nínú làálì àbí ìlàjì tó wà lẹ́yìn mélòó ni ìfẹ́ ìpín tèé kán nínú làálì ẹ̀rí pé ọ̀rọ̀ òwe nu yẹni pé mélòó ti wà náà nú ayé wà máa hazul rìnà òun gbogbo ọ̀rọ̀ lé ayé àmọ̀ àmì ìwé kọ̀lé ìlú díẹ̀ náà ní fún gbogbo ẹni tí ń wà ẹni tí ń wá gbogbo ọ̀rọ̀ ayé díẹ̀ náà ní gbogbo tọ́nà bàdé yára bọ́ mẹ́ díẹ̀ náà ní jùnúwù láàmì àti nínà sàrọ́bì wọ́n nínà sàrọ́bì ilé ayé díẹ̀ ní bí àlàmì bó ṣe máa ń súnmọ́ àsàrọ́bì

sọ́dọ̀ ló jẹ́ pé ẹni tí máa ronú sí àyà sọ́ọ̀bì kẹfìlú nínú àwọn ọ̀rọ̀ ìtìwájú náà ni tí máa ronú sáwọn àyà rẹ̀ a rí pé èyí rí pé ìdajì nínú sọ́ọ̀bì kẹfìlú ìdajì nínú sọ́ọ̀bì kẹfìlú ọlọ́run bá ní kẹ́lá bí sọ̀rọ̀ nípa àwọn ọlọ́run bí wa àmàrọ́tù sáà àlàmọ́tù sáà àwọn àmì táàrí tábùmọ̀ wípé àsìkò ìparí ayé òṣìṣọ́mọ́ ìdájì nínú sọ́ọ̀dù tẹ̀kùwìrì nítorí ọba àdébíyà ti sọ̀rọ̀ nípa rẹ̀ ni ọlọ́run ọba àdébíyà wá sọ pẹ̀lú uslub tí ó lapa bí uslubin mu'athiri ọlọ́run ọba sọ pẹ̀lú uslub pẹ̀lú ọ̀nà tí ó lapa nílẹ̀ ní wa gan oyébà nìsín tí ó lè jẹ́ ká bẹ̀rù ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bó ti ẹ̀ká bẹ̀rù rẹ̀ sábáwo ìdajì tó kù nínú sọ́ọ̀rù tẹ̀kùrí rẹ̀ a rí pé nǹkan tí ìdajì tó kù nínú sọ́ọ̀rù tẹ̀kùrí tó fi rìn lẹ̀ fún wa òun náà ni pé alkùránù kẹrí látọ̀dọ̀ lọ́wọ́ bá ló ti wá ó ń fi ìgbàgbọ́ nípa pé alkùránù kẹrí wọn látọ̀dọ̀ lọ́wọ́ bí wọ́n ṣe ń parọ́ ẹ̀ káàkiri torí àwọn kò fà ìgbàgbọ́ wọn ní pé ànábì sallallahu alaihi wasallam òun ni ohun ọ̀rọ̀ yìí fún ara rẹ̀ kìí ṣe látọ̀dọ̀ lọ́wọ́ ọba lójú wa sọlọ́wọ́ bá fi rẹ̀ rẹ̀ wípé ọ̀rọ̀ ọ̀dọ̀ lọ́wọ́ ọba lójú wa lẹ́yìn tàbí kalami al-bashar kìí ṣe ọ̀rọ̀ ẹ̀dá kò sínú ọ̀rọ̀ àwọn ẹ̀dá bákan náà ó fi rẹ̀ wípé Jibril alayhi salatu wassalam òun ló sọ òun ló sọ kùránì kalẹ̀ fún ànábì sallallahu alaihi wa alihi wa sallam òun ló sọ kùránì kalẹ̀ bá nàbì so nítorí ẹ̀ a rí pé nínú sọ́rọ̀bì tẹ̀kùwìr ọlọ́wọ́n bá nígbẹ́lá ń kó ó ń pààrà gbólóhùn ìdá ìdá oríbà ìsìn tábà káyé ọ̀nà ibi tọ́nà ọba àríkẹ́lá ti pààrà gbólóhùn ìdá nínú sọ́rọ̀bì tẹ̀kùwìr so a rí pé áyà méjìlá ni ọ̀nà méjìlá lọ́wọ́n bá nígbà ti para ìdá tó yíba ní sí ṣẹwárí ìdá yẹn ṣẹ́pùtò ní ṣàgbé májẹ̀mú ní tí nǹkan báyìí tó bá ṣẹlẹ̀ tí nǹkan báyìí tó bá wáyé tí nǹkan báyìí bá wáyé jàwáàbù rẹ̀ ọlọ́pàá nígbà wá mú wá lẹ́yìn ṣàgbé tó bá sọ pé tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ a mọ̀ pé ẹ̀ tó bá ṣẹlẹ̀ ni ó wà ṣẹlẹ̀ rẹ̀ òun wá ní ibi tọ́lọ̀ ọba àdìgá sọ yí pé alimat nafsun ma ahdara nígbà táwọn ìṣẹ̀lẹ̀ yìí bá ṣẹlẹ̀ táwọn ìṣẹ̀lẹ̀ yìí bá ṣẹlẹ̀ táwọn ìṣẹ̀lẹ̀ yìí bá ṣẹlẹ̀ lọ́nà méjìlá alimat nafsun ma ẹ̀mí kọ̀ọ̀kan gbogbo ẹ̀mí wa tó kó wá ní tó máa àzọ́rọ̀ ẹ̀rí nǹkan tẹ̀rí máa yìí tàbádẹ́dà ń sàlàyé ẹ̀ dáadáa máa yẹ min síyẹ́rìl umum nínú àwọn gbólóhùn tó ń túmọ̀ umum ní pé gbogbo tó kó wá pátá wá bá ọlọ́run bá lọ́jọ́ gbé àdìyámà gbogbo ẹ̀mí ni ó máa alimat nafsun ma àzọ́rọ̀ gbogbo ẹ̀mí ni ó máa kíni ẹ̀sì ti ẹ̀sùn pé lọ́dọ̀ àwọn olùsùlù tí eléyìn náà ẹ̀mọ́mù ìyẹn ní pé gbogbo ẹ̀mí yẹnyẹ gbogbo ẹ̀mí bá ti wá sùn ní alima gbogbo ẹ̀mí yẹnyẹ ni ó mà má àhàzọ́rọ̀ gbogbo tó kó wá sọ́dọ̀ lọ́wọ́ bá lọ́jọ́ gbogbo àti لا يغادر كبيرة ولا صغيرة إلا أحصاها ما لهذا الكتاب كيلو تيراي كيلو دا متيراي نا يرو تيرا لا يغادر صغيرة ولا كبيرة كوفي كتيري كوفي لبيني كوفي للالالي لا لا إلا أحصاها غبو لو كون غبو لو تو nítorí ó kàn jẹ́ pé àwọn olùgbàgbọ́ òdodo kọ́lọ̀ fún kèmí àti ní kọ́nà wọn wọ́n yíba yìí sìn ọlọ́wọ́ bá lọ́tún máa tọ́lọ́wà pè wọn wọ́n yíba yìí sìn tọ́lọ́wọ́ bá lẹ́jọ́ bá pè wọn ọlọ́wọ́ bọ́ wà dígàjá wọn ọlọ́wọ́ wà fi gbogbo ẹ̀hàn wọn àwọn náà ti wá rí báwọn wà ní àgbákòrè o àwọn gẹ́gẹ́ bí pé ìparun dé ọlọ́wọ́ wà nítorí pé bàtò ìṣe ilé ayé ó bàbí rẹ̀ lónìí náà mo forí gbogbo ẹ̀jọ́ Allah akbar ṣùgbọ́n àwọn kẹfẹ́ yìí lójú gbogbo ìran náà balẹ̀ lójú tó àbìrí tí wọn àmọ́bánẹ́ka ò ma mọ́ tó gbé wáyìn àti kékeré ni àti ńláńlá ni pẹ́bà yìí gbogbo ẹ̀mí yóò mà áìlì máa ti lásùn máa àdọ́rọ̀ eré ní jàwábù wáyé gbogbo àwọn eléyìí abẹ́ mọ̀kọ́dímà ní àti ìwọ̀n tẹ̀síìrì gẹ́gẹ́ bẹ̀tálẹ̀ máa ń kátà bá pàdé inú tẹ̀síìrì yẹn júmùlàtàn lápapọ̀ nígbà bá wọ́n tẹ̀síìrì náà olùgbogbo ilé ìbàdí kọ́lẹ̀ bá máa jẹ́ kánákò fún wa sẹ́rí gbogbo àwọn takara ròyìn gbogbo àwọn ìpara ọ̀rọ̀ ìpara ọ̀rọ̀ tọ́nà bá lè kẹ́lá mọ́ wáyé pẹ̀lú gbólóhùn ìzá yìí nínú àwọn ìròǹgbà tọ́nà bá lọ́sùn fún àwọn tó fi mú wánú àmọ́kọ́ sí rẹ̀ òun náà ni àtẹ̀síwíkù lè jawab ọlọ́wọ́n bá àdékẹ́ ọlá ó ń fi yẹn gbẹ wá lóhùn gbẹ ìdáhùn sẹ́mọ̀ ní pé kí àjọ pé tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ alákọ̀ọ́kọ́ wọ́n tún fẹ́lẹ̀ kí ìṣẹ̀lẹ̀ ẹ̀kọ́kọ́ wọn sọ pé kí wọ́n náà rí kí ní wà ṣẹlẹ̀ tí nǹkan báyìí bá ti wáyé tí tó mẹ́lẹ̀ kejì wá àyóò níbi ẹlẹ́ẹ̀kẹtàlá ọ̀rọ̀ ìṣẹ̀wà mú jàwábù wa nígbà tó pé ẹ̀mí wá ti ń kọ́kọ́ ẹ̀mí wá ti ń gbẹ̀ǹgbẹ̀ pé a fẹ́ ma nínú àwọn àtàlíbò ọlọ́run ọlọ́run bá lọ́sọ̀ bá àwọn àtàwọn ọba tó ń bọ̀ ọ̀rọ̀ sọ ni ọlọ́run ti pìpì àmá ènìyàn débi wípé ìwọ gbówó ti máa gbẹ̀ǹgbẹ̀ pé hey ìdí ń bọ̀ lẹ́yìn kíní yìí àmàfẹ́ mọ̀ kí ni ó já sí ibo lọ̀rọ̀ yóò já sí ibo lọ̀rọ̀ yóò já sí tẹ̀lẹ̀gbẹ́ ń gbà tó bá padà wá dé nǹkan yóò rìnlẹ̀ lọ́kàn yẹn gan sọ náà wà lè kẹ́ra mọ́ wa nínú òun náà ni àtẹ̀ṣìríkù lè dẹ̀wà láti lè dẹ̀wà ló ń gbẹ láti lè máa dá ẹ̀mí ọwa tòlótòló kalẹ̀ fún ìdáhùn yẹn nítorí pé ẹni tí bá ń gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn tí bá ń gbọ́ orípa ìsìn tó bá rí àwọn zọ́rfù yẹn pé nígbàtí nǹkan báyìí bá ṣẹlẹ̀ tẹ́gbẹ́ zọ́rfù nìyẹn nígbàtí nǹkan báyìí bá nígbàtí nǹkan báyìí tó wá rí pé kìí yẹn fara ara wọn irú ẹgbẹ́ òkè máa retí yóò sì máa gbẹ̀gbẹ̀ láti mọ ìdáhùn tí ó padà ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ tó yíba ní kù so lẹ́yìn ìgbà téèyàn bá wà mọ̀ tán téèyàn bá wà gbọ́ tán kí níyàn padà wá rìn lẹ́nu ọkàn ẹ̀ náà ọlọ́run bá lọ́sùn táwọn sàálà ọwà ni ìdáṣàmtù kó wúwírọ̀ ìdáṣàmtù kó wúwírọ̀ ọlọ́run bá ní nígbà tí ó rùn tó bá di sí aká ìdánpè ní àtẹ̀kùwìr òun náà ni lápùṣe ba'dahu ila ba'din tí a fòdì nǹkan káká nǹkan papọ̀ bí pé yẹn wé láwà ní tí a láfà nǹkan yẹn ìdánpè ní àtẹ̀kùwìr ni tàbí yẹn ka wárọ̀ nǹkan ìtumọ̀ ni pé yẹn ká nǹkan ìyẹn fòdì ọlọ́wọ́ bá lọ́sùn fáwọn ọ̀tọ́lọ́wá ní ìdá sàmtùkù wírọ̀ zọ́rfù ni ìdáyẹ túmọ̀ sí pé àsìkò kan bẹ títẹ̀lẹ̀ yóò ṣẹlẹ̀ ìrá nígbàtí àṣàmtù tí ó rùn kúrù ẹ̀rọ tó bá di ta ká wọ́n ká oòrùn nígbà tó yẹ ká àṣọ eléyìí fún wa lára pé àsìkò kan ìṣẹ̀lẹ̀ yóò ṣẹlẹ̀ tó rùn ìṣẹ̀lẹ̀ tó lè tóbi wípé oòrùn wò kà ṣẹ́rí ayàtàkà yìí ibẹ̀ ni ẹ̀nùlánù sóòrọ̀ yìí ibi tó ti jáde àkọlé sóòrọ̀ yìí ibi tó ti jáde ni orúkọ sóòrọ̀ yìí ibi tó ti jáde ni ìdáṣàkùnkù mìíràn ọlọ́run ní nígbà tí oòrùn tó bá di nǹkan a a ẹ̀rí wípé ọlọ́ọ̀bá lọ́tù hánà tàrà náà ó ti sọ fún wa láyé ọba ọlọ́ọ̀bá ni yawma natwi samaa ọlọ́ọ̀bá ni ọjọ́ gbẹ̀dà kìyàmà ọlọ́ọ̀bá ni àpò ìsàmà ẹ̀gbẹ́ sáàmà tó tóbi a ti tọ́jú sàmà sábà ní pọ́wà yẹ́pọ̀ kí yàn ká tó yíba wípé sọ́nà ọba àdígbà sọ wípé ìdá ṣàmùkù yẹn ni pé nígbà tí oòrùn tó bá di káàká kí ni kíká oòrùn òun náà ni pé bọ́ọ̀kù oòrùn ìmọ́lẹ̀ oòrùn ìmọ́lẹ̀ rẹ̀ ẹjẹ́ kí n tó fún wa ní ìmọ̀ tó fẹ́lẹ́ bí kí ló fàá tó máa lo bọ́ọ̀kù fún oòrùn tó àti sọ pé lóòrù ẹ̀ wọ́n wá lo lóòrù fún kọ́mọ̀rù nítorí náà ni ṣùgbọ́n ìmọ́lẹ̀ tí bá ń tara náà pè ní bọ́rù ìmọ́lẹ̀ tí ò bá tara náà pè ní núrù ojú ìmọ̀ ìsìn tó fi jẹ́ pé náà mẹ́sọ́ ọba mẹ́rọ ìmọ́lẹ̀ oòrùn wọ́n ni bọ́rù rẹ̀ tó pé ìmọ́lẹ̀ rẹ̀ jẹ́ kíni ó máa ń tara tó wá mẹ́rọ òṣùpá tí òun ni núrù ojú ìmọ̀ ìsìn méjèèjì náà dẹ̀ ní ìmọ́lẹ̀ náà ó jẹ́ báyìí náà oòrùn nígbàtí ìmọ́lẹ̀ rẹ̀ tó bá di tí a mú kúrò wọ́n mú ìmọ́lẹ̀ kú lára oòrùn kò ní sí ìmọ́lẹ̀ lára oòrùn mọ́ lẹ́yìn ìgbà tó jẹ́ pé rẹ̀ ti fọ́nká tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti tẹ́lẹ̀ òòrùn wá di nǹkan tí ó ṣókùnkùn ọlọ́run bá nígbà tí tẹ̀lẹ̀ ìbá tẹ̀lẹ̀ wá ìdánujúmù kẹdàrọ̀ wá ìdánujúmù kẹdàrọ̀ ọlọ́run bá ní àti nígbà tí àwọn ìràwọ̀ tó bá di nǹkan tó ń jábọ́ tó sì ń fọ́ká ìǹkádàrọ̀ ayé tànádàrọ̀ wátàtà

ẹgbẹ́ ìmọ́lẹ̀ tí ó ka ní yanran àbẹ́ẹ̀kọ́ ni ẹ̀hẹ́ wo ni yẹn lámìrì ni tó nǹkan tí bá ń tàn tí bá ń tàn wọ́n ni nǹkan yẹn ó là máa gbogbo ẹ̀ náà ìmọ́lẹ̀ náà ni ṣùgbọ́n ó kọkọ̀ kátà lò fún mọ́lẹ̀ kọ̀ọ̀kan kò mọ́ ń yàtọ̀ fún síra wọn. náà lẹ́yìn ìgbà tí ìràwọ̀ náà tó fi ń tàn ìràwọ̀ kí ni nǹkan tí kò tàn mọ́ ìràwọ̀ tó fi tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò tí ó hàn mọ́ ìràwọ̀ máa àti kò kan nìṣẹ̀lẹ̀ yóò ṣẹlẹ̀ gbogbo àwọn eléyìí min amarati sa'ati al-kubra nínú àwọn àmì pé alkiyama ti dé tán ìparẹ́ ayé ti fẹ́ parẹ́ tó tóbi òun lélẹ̀ ìbáyìí kẹfàwọn ìṣẹ̀lẹ̀ yẹn ìṣẹ̀lẹ̀ bẹ̀rù ni ìṣẹ̀lẹ̀ jáyà ni kìí ṣe ṣẹlẹ̀ tí yóò ṣẹlẹ̀ tọ́kàn yóò balẹ̀ kìí ṣe ṣẹlẹ̀ tí yóò ṣẹlẹ̀ tọ́kàn yóò balẹ̀ ọlọ́run àwọn sùn fáwọn tààrà nígbà tí ilé náà bá ṣẹlẹ̀ orí bá yìí eléyìí náà ṣẹ́mà kí ní wà ṣẹlẹ̀ nígbà tí gbọ́n kí ní ìṣẹlẹ̀ àti ìmáàbí ìgbà tí oòrùn tó bá di ń ta aká aká ìmálẹ̀ rẹ̀ kúrò aká ìmálẹ̀ rẹ̀ tí àwọn àràwọ̀ náà wá di nǹkan tí ń jábọ́ tó sì ń fọ́ta wà ìdá jìbáàlù sí yẹrọ àti ní ìgbà tí àwọn òkè bá di ń ta ń kúrò tá ń mú kúrò láàyè ibi táwà tó yẹrọ ìtumọ̀ ẹ̀ ní pé òkè ó di kí ni ní tí wọ́n ká tìkìtìkì tí wọ́n wúlẹ̀ tí wọ́n mú kúrò láàyè rẹ̀ àárí ibi táwọn òkè wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ní sókè kankan bẹ̀rẹ̀ ọlọ́run kú gbogbo ẹ̀dá àwọn ìṣẹ̀lẹ̀ ńlá mi kí a kàn déédéé di tókè wà kí ẹ̀ka ikókè ju kò rà kò sókè ń bẹ̀ mọ́ tẹ̀mú yóò bẹ̀rẹ̀ sí eré pé ìwọ ọlọ́run kí lè léyìí kí lọ amókè kúrò ni gbogbo eléyìí nìyí yàtọ̀ tí pé o ń tọ́ka sí àwọn ìṣẹ̀lẹ̀ ńláńlá tí ó ṣẹlẹ̀ tó jẹ́ àmì ìparí ayé ó ń tọ́ka ságbára ọlọ́run bàbá subhanahu pé ọba tó ní kójọ́ lórí gbogbo ọba tó lágbára ni òkè yẹn tàbí lè mú wọn kó òbí táwà tàbí lè mú wọn kó òbí táwà oòrùn tàbí lè mú kó òbí táwà bí ṣe a mọ̀ sí tàbí Allah subhanahu wa ta'ala ìràwọ̀ ta ló lè máa jábọ́ láti sánmà ẹ̀rí pé kò sẹ́nì kankan tágbára rẹ̀ ká kò dẹ̀ sẹ́nì kankan tó lè kílèmù ẹ̀ gbàgbára àwọn ká pé pété yẹn bá kílèmù ẹ̀ lẹ́tẹ̀kẹsẹ̀ náà lájà kò sí ìrántá kàtọ́ mu ni pé oyè ó kìí só lágbára rẹ̀ ká ọyà ṣe é kárí nígbà tó bá lè ṣe kọ́ sẹ̀ǹpé yọkàn ọkàn máa

ilé ọwà pléènì lọ báríza ilé ọwà hàn lọ bí yẹ pé ó ní rókè kẹkẹ lórí ilẹ̀ náà ọjọ́ yẹn ọjọ́ tí ọjọ́ gbogbo àkèyàmà nìyẹn ọjọ́ tá yóò parẹ́ nìyẹn wàhásàm náà hù ọlọ́ọ̀bá lọ́jọ́ yẹn á wà gbé gbogbo àwọn èèyàn dìde wàhásàm náà hù á gbé gbogbo àwọn òkú dìde láti inú sàárè fàlám náà ọ̀hádì mẹ́gùn àhàdà á ní sẹ́yìn kàkàkù nínú wọn ní sàárè gbogbo ẹ̀dá bá lọ́tà lágbè dìde ọwọ́ awolẹ̀ lọ báyìí ó wulẹ̀ tó tẹ̀ lọ débi tó dùn ó kùn ó ní yóò dùn lórí ilẹ̀ mọ́ ìsáyẹrù jìbáàlì wàtàrọ̀ àgbọ̀bà àríbẹ̀kẹ̀ ọjọ́ ìgbẹ̀lú kìyàmà ni nínú sọ́rọ̀tù nẹ́bà tàbí kalọ́ ọlọ́ọ̀bá ni wà tó yíyẹ́ wà fi jìbáàlù fàkánat sàrọ̀bà wọ́n yọ́ bá ní àwọn akú gbogbo àwọn òkè ìdànù fàkánat sàrọ̀bà òkè yọ́wà di gíní yọ́wà di sàrọ̀bà yọ́wà di ta ti gbẹ̀gànù tí ò sí ń bẹ̀ mọ́ torí bá ń sìn so yóò di àwọn pé iná tẹ́ẹ̀ ní rí ń bẹ̀ mọ́ náà eré ìbáyìí náà àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ní náà ọjọ́ ti lọ àrùn àbáṣe láti díẹ̀ bí a ká mọ́ ẹlẹ́kẹrin ká parí ètò ya ẹlẹ́kẹrin ìṣàlọ̀kẹrin ọlọ́wọ́ bá lọ́sùn fáhàn tààrà sọ wípé ti bàálù sí yíọ̀ ọlọ́ọ̀bá ni wá ìdàlẹ̀ ìṣàrù ẹ̀fìlà wà ìdàlẹ̀ ìṣàrù ẹ̀fìlà Allahu Akbar ìṣẹ̀lẹ̀ tó ga lélẹ̀ al-ìṣàrù orí báyìí sí jami'u ìṣàrọ̀ ni jẹ́ jámẹ̀ fún ẹ̀ṣàrọ̀ wà ìzẹ̀lẹ̀ ìṣàrù ọlọ́ọ̀bá nígbà tí àwọn aborakúnmí àwọn aborakúnmí náà pè ní ìṣàrù tó yé bá nígbì so ẹyọ kan rẹ̀ ní kíni ẹ̀ṣàrọ̀ jámẹ̀ rẹ̀ ní kíni so ẹ̀ṣàrọ̀ àbí wà ìzẹ̀ náà kàtù ó ní kíni wà ànáàkọ̀ ìgbà tí àwọn abọ́ra fún mi ilé tó jẹ́ sí pé olóyún ẹ́ kódà oyún rẹ̀ oyún oṣù mẹ́wàá lọ́wọ́nú rẹ̀ ṣe àmàkọ́dọ̀ kan rẹ̀ àkọ́mí bá fi lóyún màálù tí oṣù mẹ́sàn bí ìfẹ́ yẹn ni nine months ni màálù bá fi lóyún mẹ́tẹ̀rà kọ́mí ọdún kan òun bá fi lóyún jù ràkọ́mí tó ti wá lóyún oṣù mẹ́wàá tó kò oṣù méjì tí ó fi bímọ ṣẹ́rù ràkúnmí yẹn lọ́dọ̀ àwọn alárúbáwá dúkìá ńláńlá ni lọ́dọ̀ tí wọn náà nǹkan mìíràn bá ní ràkúnmí tó lórí oṣù mẹ́wàá tí kò ní nǹkan ṣe ẹ sọ pé rẹ̀ nílẹ̀ sẹ́ni kò ní dúkìá tó bá bímọ lásán èèyàn bọ́ sáyé kò yé bá ń sìn tó gbogbo alamọ̀lẹ́ tán tara kọ́mínítì àbí ẹni tí ó sì mẹ́lẹ̀ lọ́wádìí tó bá máa ìsára kà fún ní pẹ̀lú lọ́wádìí wọ́n béèrè lè tó bá lóyún tó bá wọ́n tó béèrè lè tó bá máa yẹn akbar irú àwọn ará fún mi tẹ́ni tó bá dára díyà tó wà mọ̀kọ́ látọ̀ tó mọ̀ sàn tí yẹn bá jẹ́ tí yẹn bá dára díyà tó bá yẹn pé díyà tó mọ̀kọ́ látọ̀ ni díyà méjì ni mọ̀kọ́ látọ̀ tó bá jẹ́ pé amdu ni ọba mọ̀ mọ́ àbí shibul amd ó jọ bí ẹni pé mọ̀ mọ́ díyà rẹ̀ mọ̀kọ́ látọ̀ ni ọ̀nà méjì náà gbogbo díyà àtọ́ màmá pààyàn ní o àtẹ́ṣẹ́ṣẹ́ pààyàn ní o àjọ́jọ́ pọ́jọ́ bí ẹnìkọ́ pààyàn ní ọgọ́rùn ràkúnmí ni ọgọ́rùn ràkúnmí ni ẹ̀mẹ́yàn òyízi kẹ́ kàbúlẹ́tẹ̀ ràkúnmí ẹ̀yọ kàtà 100 nam in tó fi wáwà mọ̀wọ́ lázọ̀ o ni wípé tó bá yẹpọ̀ màmá pààyàn ni àbọ́jọ́ bí ẹnìkọ́ ọjọ́ bí ẹnìkọ́ màmá ràkúnmí yẹn rọ́bà tán ràkúnmí àbò tó lóyún ni ràkúnmí àbò tó gún wọ́n wá ní gbà díẹ̀ díẹ̀ díẹ̀ arákọ́ àmọ́kọ́ lázọ̀ ni wọ́n gbà lẹ́ẹ̀kan náà ẹ̀bẹ̀ àní kí ni ẹ̀yin tẹ́ ń jọ kadà ẹ̀rọ máa sáré fa ẹ̀yin tẹ́ ń lójú owó tẹ́ ń lo mọ́tò ẹ̀rọ máa sáré fa ha tẹ́ ń gbọ́ yẹn ẹlágbára o ẹ̀mí ìyàn ọ̀gbọ̀dọ̀ tọ́wọ́ ìbọn ẹ̀mí ìyàn ọ̀gbọ̀dọ̀ tọ́wọ́ ìbọn kéjì nǹkan tó yí o

pẹ̀lú gọ́lọ́wọ́ba áfẹ́ lójú tí ìdájọ́ jíyà láwọn àyíká níbi tí mo ti mọ́ sí tẹ̀síìrù nígbà kan àbá tẹ̀síìrù débẹ̀ nígbà yẹn wọ́n sọ jíyà ìka kan lásán nígbà yẹn pé ràkúnmí márùn ní kàkà tí ẹ bá jiyàn ní kàkà ràkúnmí márùn yìí kan ìdè ràkúnmí márùn ni wọ́n á bẹ̀jẹ́ kú bí ó dòdò ní fẹ̀jẹ́ yọrù wéyìn rẹ̀ á kà wọ́n á ka wéyìn tó bá yọrù ní tan five ni tó bá jẹ́ mẹ́fà lọ́yọ́ sáà láyé rẹ̀ ó ní jẹ̀kẹ́ ma ọmọ pé ànábì ìjọba nàìjíríà so ó ní pé mùsùlùmí máa ń ṣe Allah mùsùlùmí máa ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni nígbà bá débẹ̀ ni pé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ní nígbà tí àwọn arákùnrin tó lóyún oṣù mẹ́wàá oyè bá yín kù tó bá di táwọn èèyàn pàtì ọ̀rọ̀ pèlà àwọn olówó ẹwù ìṣẹ̀lẹ̀ tí ó tẹ̀lẹ̀ débi pé yóò ní irú dúkìá bẹ́yẹn yóò sì gbàgbé ẹ̀ wà ìdàlẹ̀ ìṣàrú àfihàtì náà a ìgbà tí àwọn àràfúnmí tó lóyún oṣù mẹ́wàá wọ́n bá di ń táwọn olówó wọn pàtì tí wọ́n rí tí wọ́n rí sí nǹkan kan mọ́ lílè tó yẹ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa ń mójútó gan wọ́n ti kà tóbi lórí ẹ̀mí wọn ni tí wọ́n yé gbàgbé tọ́ẹ́gbọ́n fọkàn sí gan nígbà tó bá di nǹkan tí wọ́n gbàgbé tó di nǹkan tí wọ́n pàtì tó di nǹkan tí wọ́n yàtí má nítorí ìṣẹ̀lẹ̀ ìwárìrì ọjọ́ gbẹ̀rẹ̀ kìyàmà tó dé tí wọ́n gbé ìdààmú lélẹ̀ yìí sígbà àwọn dúkìá yẹn tí ò ní padà wúlò tí ò ní jọ ìdíjúmọ́ tó yẹ pé nǹkan tí wọ́n wá ni pé bóla ní fẹ́ là báyìí ah, àwọn míì nínú àwọn onímọ̀ nípa tẹ̀síìr wọ́n ní àlẹ́ṣà tọ́nà ọba àlẹ́gẹ́rá ń sọ ń bí so wọ́n ni òun náà ní ẹ̀sùjò ilé tó yẹ sí wípé ẹ̀sùjò yẹn à ń retí pé yóò òjò nítorí lékè lórí ẹ̀mí wa ni pé ẹ̀sùjò yóò rọ̀ òjò yóò rọ̀ òjò tó jẹ́ bá nípìn tó bá di nǹkan tí wọ́n pàtì so tí òjò ọ̀rọ̀ ọ̀rọ̀ láti bẹ̀ so tó di nǹkan tí ọpa fún omi tó pa sóko kó ń fómi ilé tó yẹ pé yóò máa sọ̀kalẹ̀ sórí ilẹ̀ tí ó máa yé ilẹ̀ tí ó máa jẹ́ kí àwọn tá ń jẹ àti ó máa jẹ́ kí ọmọ wà lórí ilẹ̀ nígbà tó bá di tí wọ́n pàtì tí ò lómi mọ́ àfáwà alimamu Qurtubi rahimahullah ta'ala ìgbà tó ń sàlàyé áyà yìí wọ́n sọ̀rọ̀ kan fẹ́ẹ́kẹ́ sọmúrí ọ̀rọ̀ yẹn lélẹ̀ wọ́n ni wà

wọ́n wà iná ma fún sọ́t lè zikri wọ́n ní nǹkan tí ó jẹ́ kí wọ́n dá sàlẹ́sà pẹ̀lú tí sọ̀rọ̀ nípa rẹ̀ nínú àyà yìí lè adìnaha àázù má takúrò ìjà láàrọ̀ wọ́n ní torí pé òun ní nǹkan tó pàtàkì jùlọ lọ́dọ̀ àwọn alárọ̀báwá nínú dúkìá gbogbo dúkìá tí lárọ̀báwá ní eléyìí tó tóbi jùlọ nínú ẹ̀hún lélé ìbáyìí pé ẹ̀mí wo kú mbẹ̀ láíláí ní tó bá lè tẹ̀lé sí lárọ̀báwá tó bá fi lè gbàgbé irú nǹkan yìí ìṣẹ̀lẹ̀ yẹn ní tó tóbi ni o náà káwa náà wá gbé sí in tó bá pàtàkì jù nínú dúkìá tí ń bẹ lọ́dọ̀ tiwa náà táwa náà lè ní tí o fi ha nínú dúkìá yìí à èyí gbàgbé rẹ ta ni ó nírú eléyìí tí ò ní fọkàn sí ta ni ó nírú eléyìí tẹ́mi rè ó kù mẹ́ ta ni ó nírú eléyìí tí ó ní nǹkan irú àwọn dúkìá bẹ́ẹ̀ tó bá di ń ń gbàgbé tó bá di tí ẹ̀mí wa tẹ́mi wa ń kù mẹ́ tó ń ti bó ṣe ní ìtòrí ju wáyé wọ́n ní eléyìí lójú pàdà pé wọ́n fi nǹkan fa òwe ni li'anna fil qiyamati la taqumu naqa wọ́n ní torí pé tó bá jẹ́ òkèdà kìyàmà kò ní sí ràkúnmí eléyìí tó olóyún lọ́jọ́ yẹn walakin arada bihi al-mathal wọ́n ní ṣùgbọ́n náà Allah subhanahu wa ta'ala gbà lérò pẹ̀lú ẹ̀ so àpéjúwe wípé anna haula yawm al-qiyama wípé ìdààmú ọjọ́ gbé al-qiyama ìdààmú ọjọ́ gbé al-qiyama yẹn bi hali ma law kana bi rajuli naqa bi hali ma law kana bi rajuli naqa wọ́n ní ọ̀dà ẹgẹ́ bí wípé téèyàn bá nẹ́ra kún mi abo tó jẹ́ àìṣàrọ̀ ràkúnmí abo tó lóyún láàtọ́láha la èyí ó ti gbàgbé ràkúnmí yẹn wàṣítàrọ̀ làbínàfì èyí ó ti ká ìrójú pẹ̀lú ẹ̀mí ara rẹ̀ pé bóòlù ó sì yẹjú ara wọn ibi táyà rójú ọba dé lórí ẹ̀mí ara rẹ̀ yóò ti gbàgbé ràkúnmí yẹn so wọ́n ní ìyẹn nìyẹn pé ká lè bá àmọ́bí nǹkan yẹn ti tóbi tó wípé tó bá jẹ́ sí pé èèyàn bá ní abo ràkúnmí tí ó tó válù tó bóye válù tí wọ́n bá ní dúkìá tó tó báyìí ibi tí ìṣẹ̀lẹ̀ yẹn ibi tó lágbára rẹ̀ yóò sì gbàgbé rẹ̀ nítorí pé yóò bí sí pẹ̀lú ẹ̀mí ara rẹ̀ lórí bí ó sì yẹn tó ara rẹ̀ orí bá ní so uh, eléyìí báyìí òun náà ni nǹkan tí àbá wa al-Imam al-Qurtubi tí wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn ibi tọ́rọ̀ wọn parí sí ìyẹn mọ̀ lásọ̀sọ̀ ní ìṣẹ́ni ṣókí òun yìí báyìí sí uh, àwọn míì tó tú sí nǹkan míì nínú ìtumẹ̀lẹ̀ kẹta táwọn míì tú sí olẹ́ni àdìyà àwọn ìyàká sọ pé àwọn kan náà onímọ̀ sọ pé àwọn ilé ni tó á kọlù fàlátù kànà wọ́n pàtì fàlátù kànà àwọn ìlú gbénú ẹ̀ máa níbi títẹ̀lẹ̀ yẹn lágbára dé ṣùgbọ́n àwọn onímọ̀ ti kúrò pé ìtumọ̀ alákọ̀ọ́kọ́ yẹn pé ràkúnmí abo tó lóyún yẹn wọ́n lòun ló gbajúmọ̀ jù òun ló ṣe kíni òun ló correct kódà ọ̀pọ̀lọpọ̀ náà wà lùfàṣẹ̀rò orí ẹ̀ ni wọ́n dúró sí láti túmọ̀ àyà yìí ìjọpọ̀lọpọ̀ wọn fi túmọ̀ àyà yìí nìyẹn so gbogbo àwọn àlàyé yìí nǹkan tó fi ń yé wa ní wípé ìṣẹ̀lẹ̀ ọjọ́ ìgbéda kìyàmà ìṣẹ̀lẹ̀ ọjọ́ ìgbéda kìyàmà àti ìṣẹ̀lẹ̀ ayé fẹ́ parẹ́ ìṣẹ̀lẹ̀ fẹ́ kó tóbi ní fẹ́ báyàn nígbà ìṣẹ̀lẹ̀ yẹn máa ń ṣẹlẹ̀ so èyí ó sì gbàgbé gbogbo nǹkan ní tí ó kú yàn kù téèyàn máa rántí òun náà lẹ̀mí ara yẹn ọ̀nà wo nìyẹn fẹ́ gbà mórí bọ́ nǹkan tí ni wọ́n ní kò ní kò sì ní wúlò èyí ti ní kàkúmọ́ tó lè báyìí náà lè ní ṣókí lórí ayẹ̀lẹ̀ kẹrin eléyìí tí a dúró lórí ẹ̀ nínú sọ́ọ̀tù tẹ̀kìlì inshallah torí tó bá di lọ́la a máa bẹ̀rẹ̀ látòrí ayẹ̀lẹ̀ karùn-ún gbogbo àwọn eléyìí náà ẹ rí i pé ọlọ́run bàlúgà ti sọ fún wa nípa àwọn ìṣẹ̀lẹ̀ tó ń gbé dàlù kẹyàmà títí àwọn nǹkan báyìí bá ṣẹlẹ̀ táwọn nǹkan báyìí bá ṣẹlẹ̀ táwọn a fẹ́ máa kí làwọn nǹkan tí ó padà wá ṣẹlẹ̀ nígbà táwọn nǹkan bá ṣẹlẹ̀ sọ̀rọ̀ náà bá lè kẹ́lẹ́ padà sàlàyé fún wa kí làwọn nǹkan tí ó ṣẹlẹ̀ nígbà yẹn lábẹ́ náà bá Allah subhanahu wa ó jọjá rí kó fún wa ní àgbóyà Al-Qur'an Al-Karim ọlọ́run kó fún quran ìmà nípa ọjọ́ gbẹ̀dà al-qiyama eléyìí quran képe sí àti gbogbo àwọn ìmà quran eléyìí tí ó fi ń mà wá eléyìí tí ọlọ́run bá lè kẹ́lẹ́ sọ̀kalẹ̀ sínú ní abẹ́ ìkéde àwọn ìkéde àwọn ìtòta ní wà nínú Ramadan ní àgbẹ̀ta wà yìí àwọn Ramadan lectures wa tó jẹ́ bí ti òpin ọ̀sẹ̀ alákọ̀ọ́kọ́ ní Sunday tí Saturday tí ń bọ̀ a máa ní àtàásùrù Lagos Street olùmọ̀wá tí wọ́n sàlàyé lè fún wa àwọn Gabata láti ìlú Ìlọrin ní ọjọ́ sátọ̀dé ọjọ́ kẹsàn-án oṣù april káwà yìí láti aago mẹ́rin àbọ̀ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba tó bá díjọ sunday tí ó jẹ́ ọjọ́ kẹsàn-án a máa ní àṣùpọ̀lì ti kọ̀ bá ti ruling regarding democratic election ìdájọ́ tí ó jẹ mọ́ ìdìbò democracy alùsáàlàrú abdullá dasuki láti ìlọrin àwọn ní wọn pe eléyìí eléyìí jẹ́ ọjọ́ sunday ọjọ́ kẹwàá tó bá di ọ̀sẹ̀ tó tẹ̀lé a máa ní mawani qabul different from admitting the truth ẹni tí ó máa ṣeré fún wa olùmọ́wá tó máa ṣeré fún wa ní alistad abu maryam balógun láti ìlú Ìlọrin ní Saturday on 16 April 2022 sáwàá yìí ní 4:30 náà ní gbogbo ọmọ bẹ̀rẹ̀ tó bá díjọ sọ́ọ̀dì tó tẹ̀lé a máa ní tafsiru suratul Baqara ní àyà 281 ẹtí jẹ́ sí suratul Baqara verse 281 ẹni tí ó máa ṣeré fún wa ọ̀nà ilé mímọ̀ wa alustaz abu nabil albahiri láti ìlú òṣogbo ní ọjọ́ sunday 17 april 2022 a weekend tí ó wá jẹ́ weekend ìgbẹ̀yìn a ní kullukum ra'i all of you are shepherds olùmọ́wà tó ṣe lè fún ọ̀nà alustaz abu fauzan abdulmajid oníwìrìdì láti ìlú lọrin ní saturday 23 april 2022 eléyìí tó wá jẹ́ àtikágbá òun ẹni halakal mutanasi'un the extremist affairs láti ẹnu onímọ̀ wa alustad abu yasir kamaluddin láti ìlú Àbújá ní ọjọ́ sunday tó ń jẹ́ ọjọ́ sunday 24th april 2022 náà àwọn tẹ̀síro ojoojúmọ́ òun náà ni ó ti bẹ̀rẹ̀ yìí àyọ́rọ̀ wáyé níjọ́ monday títí di ọjọ́ friday inshallah títí di ọjọ́ friday inshallah àwọn weekend láti máa ṣe àwọn weekend lectures yọmọ wáyé ní four thirty títí di six o'clock ó pọ̀ wá ká tó bẹ̀rẹ̀ lórí díẹ̀ ni. now àwọn wíkẹ́ àwọn program ti ti àárín ọ̀sẹ̀ òun ló wá kú báyìí ọ̀la ní ọjọ́ ọjọ́ ìkéde ọjọ́ alákọ̀ọ́kọ́ ọ̀la àtọ̀tún lálẹ́ ní tuesday àti wednesday tó ń dá ma tó ma fi bá sọ̀rọ̀ lọ́la òun náà ni azina fornication ẹni tí ó bá sọ yìí òun náà ni alustaz abu láti ìlú Ìlọrin ní ọ̀la wọ́n àbáwá tí tẹ̀lé ọ̀la àtọ̀fúnla ọ̀rọ̀ jìnnà ṣíṣe òun náà wà sọ̀rọ̀ nípa rẹ̀ lọ́la àtọ̀fúnla so ní alẹ́ ní aago mẹ́sàn-án ló bẹ̀rẹ̀ pẹ̀lú gbọ́dọ̀ ọba lọ sí páànù tààlà títí di aago mẹ́wàá bọ̀ di ọ̀sẹ̀ tí ń bọ̀ a máa history of Abubakar ní Siddiq látẹ̀rù ní mímọ̀ wa àdùsá Abu Abdillah láti ìlú lọrin wọ́n wá wá ṣe ní tuesday àti wednesday wọ́n wá sọ ìkan Abubakar ní sèkíyà láago mẹ́sàn-án láago mẹ́wàá bọ̀ náà ni tí ó bá tún di ọ̀sẹ̀ tí ó jẹ́ ọ̀sẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ọ̀sẹ̀ tó tẹ̀lé a máa ní àṣàfáà interception àṣàfáà ìsìgbẹ̀ ẹni tí wọ́n wá ṣeré náà nínú wa alùsádàbò Abu Abdillah àbùtọ̀fáàrò ní wùdìdì láti ìlú lọrin náà wọ́n bá ṣe náà ní tuesday àti wednesday kí ń jẹ́ 28th and 20 19th and 20th of April twenty twenty two láago mẹ́sàn-án àbọ̀ náà ni láago mẹ́sàn-án náà ló bẹ̀rẹ̀ eré tí wàá jẹ́ àti kágbá ni àtẹ́rù sọ́ọ̀sìrì látẹnu alustad abuya ọ̀sẹ̀ kamadi dín láti lu Àbújá wọ́n bá wọn sẹ̀yìn náà Tuesday àti Wednesday ní twenty six and twenty seven April twenty twenty two láago mẹ́sàn-án náà ni ó bẹ̀rẹ̀ sí aago mẹ́wàá àbọ̀ kí a láti máa wá kọ́lọ́mù kó ṣe nírọ̀rùn àwọn àti sábà fẹ́ dá sí àwọn ètò yìí fáwọn ìnáwó pẹ́pẹ̀pẹ́ sí àmà náà wọ́n ní kí a fowó ránṣẹ́ sínú àkáǹtì thirty thirty one thirty seven three twelve thirty thirty one thirty seven three twelve account number nìyẹn àkáǹtì ní tí ó gbé wa Ọmọ́táyọ̀ Táíwò Ọmọ́táyọ̀ Táyé báǹkì tí yóò gbé wa fún wa òun ní Polaris Bank báǹkì Polaris Bank yẹn ni kí á tẹ̀ sí آه، أبلغ الله سبحانه وتعالى في الصراحة ولا تطمع بلي هذا والله أعلم سبحانك اللهم الحمد شر الله إله إلا أنت أتفكى سبحانه والسلام عليكم ورحمة الله